ní gbogbo bí tẹ́ ti ń wò wá bóyá ọ̀sán lẹwà ń bẹ̀rẹ̀ ni o bóyá arọ́ ni o bóyá ọ̀gànjọ́ òru lẹwà ni o question kan tí à ń béèrè òun náà ni pé a fẹ́ justice fún ìyá àbèjì Folúṣọ́ ìyá àbèjì a dẹ̀ fẹ́ mọ ibi tí àwọn ìbejì ẹ̀ wà a fẹ́ mọ àwọn tó ń take care ìbejì a fẹ́ mọ bó ṣe ń lọ kí ló ṣẹlẹ̀ sí àwọn ìbejì Folúṣọ́ tó lásìgbà tí Folúṣọ́ ti kú báyìí àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sáwọn òbejì àwọn ibi tí wọ́n wà àmẹni tó gbàwọ́ tọ́ àmẹni tó tẹ́kẹ̀ awọ́ àmọ́ pé bàbá wọn tó wà lẹ́wọ̀n àti e, bóyá wọ́n dẹ̀ ti dá bàbá wọn lẹ́mi o mọ̀ I don't know anything about Baba Ibeji to be honest with you I'm focused on Folúṣọ́ Ìyá Ibeji and whereabouts of the twins ibo ni àwọn ìbejì yẹn wà ibo ni àwọn ìbejì Folúṣọ́ wà ta ló ń tọ́jú wọn ṣé Dorcas sì mọ ibi tí wọ́n wà ṣé òun ló ń tọ́jú wọn ṣé àwọn ìyá ìyá ìyá àbejì kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kí lè tí a wọn lórí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣé wọ́n tún tẹ̀yìn rì náà ni àní justice for pollution, Ìyábẹ̀jì justice yẹn làwa ń béèrè fún a fẹ́ mọ nǹkan tó dé tó fi jẹ́ wípé nígbà tí Dorcas tó lòun tọ́jú pollution àti àwọn ìbejì àti àwọn ọmọ tí Fọlúṣọ̀ bí àti ọkọ Folúṣọ a fẹ́ mọ ìdí tó fi lọ dá Folúṣọ padà a dẹ̀ fẹ́ mọ ibi tó dá padà sí because a reputable NGO tó bá wà registered registable charity organization tó bá mọ̀ pápá ẹ̀ ò ká mọ́ nítorí pé kì í ṣèjọba ló ń fún yín lówó yes ẹlòmíín fowó ara ẹ̀ ṣe ẹlòmíín gbowó káàkiri káàkiri you understand tá a dẹ̀ rí nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n bá dẹ̀ lè ṣe mọ́ wọ́n á dákẹ́ wọ́n á fi sẹ́yìn wọ́n á lọ tó bá jẹ́ pé ọmọ náà ń tọ́jú á gbé lọ ságọ̀ ọlọ́pàá tàbí kán gbé lọ sí government agency a fẹ́ mọ nǹkan tó dé tí NGO rakata araba rúbu NGO bíi ti dọ́kàsì tó gbalẹ̀ tó gbòkun tí ò fi lè do the needful tí ò lọ dá àwọn fámìlì yẹn padà sí ministry or social welfare ní Lagos State tàbí ní federal tàbí kó kó wọn lọ ságọ́ ọlọ́pàá tí ò bá tiẹ̀ mọ bó ṣe ń lọ tóun ò bá sí Nàìjíríà àti pé ṣó tiẹ̀ ní ọ́fíìsì Nàìjíríà àwọn wo ló ń bá ṣiṣẹ́ gan-an wo ló ń bá ṣe àwọn wo ló ń bá ṣe gbogbo ló ń bá coordinate yẹn ṣé wọ́n wà trained àbí wọ́n kàn lè lọ máa kéèyàn kàn lọ rajà kó lọ ra sẹ́líráàkì lọ́jà kọ́ ní nǹkan tá à ń sọ tàbí kó lọ ra ráìsì lọ́jà ṣé wọ́n mọ òfin tó de NGO ṣé wọ́n mọ bí ó ṣe yẹ kí wọ́n ṣe ṣé wọ́n mọ nípa àyínìkì àtàyínìpadà NGO nǹkan tá a fẹ́ mọ̀ nìyẹn a fẹ́ mọ̀ ìdí tí Dorcas Adéyínká kò ṣe lọ through the right means láti lọ gbé àwọn fámìlì yẹn sílẹ̀ àfẹ́mọ̀ àwa fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n tí wọ́n bá wa ké gbàjarè sí àwọn ọba lọ́ba wípé kọ́ má bá wa ṣe fracas kọ́ jẹ́ ká gba justice fún Ìyá Ìbejì torí a ti gbọ́ pé àwọn ọba kan ti ń yọ àwọn ọba kan ti ń yọ pé irọ́ o kójú má ríbi gbogbo ara lògùn àwọn ò sí fẹ́yàn kan o gbogbo ìlú làwọn wà fún àti gbọ́ àti ń gbọ́ àti ń gbọ́ àti ń gbọ́ fìfìfìn pé àwọn ọba kan ti ń sọ pé hmm, kò sí ìtò kàn mí ń bẹ̀ mo yọ ọwọ́ mo yẹ ṣùgbọ́n ibo lè àwọn ọmọ ìbejì yẹn gangan wà ibo ni wọ́n wà ní ọjọ́ tòní àti pé kí ló ń dẹ́rù bá Dorcas Adéyínká tí ò fi lọ jẹ́jọ́ ní abuja tí wọ́n pè sí kí ló dé tí ò lọ sí Àbújá kí ló dé tí Dorcas Adéyínká tó ń sá káàkiri hmm, ìtàn náà kọ́ wa pé bí wọ́n bá ṣe rere ara kì yóò àyà ọ kí ló dé kí ló dé tó ń sáré ẹkùn mẹ́ran káàkiri ó tojú bọlé ó tọ̀nà bọ̀jà Ayọ̀rìndé William sáwáyù God bless you ẹ bá wa ṣí àìtò yìí ẹ bá wa ṣí àìtò yìí ẹ bá wa ṣí àìtò yìí kó wọ ìgboro ayé lọ kí ló dé tó jẹ́ wípé ìwọ Dorcas Adéyínká tí o ò mọ nǹkan kan tó kọ̀ rò pé nítorí pé godmother ẹ̀ kàn ń gbowó fún ẹ o kò fẹ́ dálù NGO o mọ nǹkan kan pa ẹ̀ o ò ní registered o ò ní registered office ní Nàìjíríà o ò ní nǹkan kan o ò mọ o ò mọ kò kàn máa pín ráìsì kiri yẹn nìkan yẹn kọ́ ló ń jẹ́ NGO nǹkan tó ń jẹ́ NGO nǹkan tó wà lẹ́yìn ọ̀fà NGO ju òjé lọ òun náà lójú ẹ ń rí nísìn òun lójú ẹ ń rí nísìn a fẹ́ mọ nǹkan tó pa ìyá àbèjì gbogbo àwa speakers tá wà ní diaspora àtàwọn tó wà nàìjíríà náà ń ké tuntun pé kí ló pa ìyá àbèjì kí ló fà á nígbà tó mọ̀ pé o lè tọ́jú àwọn wọ̀nyí tán tó jẹ́ pé tí ò bá tiẹ̀ lè dá padà fún ìjọba ó níbi tó ti gbà wọ́n pé ókè o ẹni tó ń tọ́jú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá gbà o at least tó bá tiẹ̀ mọ́bi tó máa kó wọn lọ èyí tó wá fi lọ já wọn sẹ́sẹ̀ títì tó fi wọ́n sílé tí ò dáa ilé tẹ́fọ́n ti ń jẹ wọ́n ilé tó jẹ́ pé ó wà crowded ilé tó jẹ́ wípé kò lómi kò ní toilet ilé tó jẹ́ wípé kò ṣeé gbé tó jẹ́ pé ibẹ̀ ló lọ já wọn sí kí ló dé kí ló dé tó dẹ̀ sẹ́ pé o mọ nǹkan kan nípa wọn whereas a gbọ́ wípé nígbà tí wọ́n fẹ́ gbé ọmọdé yìí tí wọ́n fẹ́ tí wọ́n sọ pé ọmọdé yìí kú wọn ò gbé lọ sí láti certify ẹ̀ kò sí medical kò sí doctor kan tó sọ pé ọmọdé yìí kú wọ́n kọ̀ lọ dọ̀m̀pẹ̀ sí mọ́ṣúárì a pé a ni allegedly wípé o wà lára àwọn tó fún ọ lówó mọ́tò kan fi gbé òkú lọ sí mọ́ṣúárì kí ló dé tó ṣe jẹ́ pé o subject ara ẹ sírú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ò ṣe lọ sí ọ̀dọ̀ ìjọba kí ló dé tó jẹ́ pé ńgbà tí ìyá àbèjì kú ò ní empathy fún gbogbo àwọn tó fẹ́ ṣe ìyá àbèjì lọ́ṣẹ́ ni ìwọ ń dúró ló ń ṣàyà gbangba fún a fẹ́ mọ̀ a fẹ́ mọ̀ ìdí tó fi purọ́ mọ́ Tolúlọpẹ́ ọlọ́wọ́ síbí pé ó jí ọmọ gbé nígbà tí ò dẹ̀ jí ọmọ gbé a fẹ́ mọ ìdí tó fi jẹ́ wípé gbogbo nǹkan wọ̀nyí ó jọ gàtẹ́ ó dàbẹ̀ ní pé ó ti premeditate gbogbo nǹkan tó fẹ́ ṣe fún ìyá àbèjì Dorcas Adéyínká à ń béèrè question ni o tá a bá dẹ̀ rí ìdáhùn sí àwọn question yìí ṣe mọ̀ pé wọ́n lè máa jọ òtítọ́ wọ́n lè máa jọ òtítọ́ a fẹ́ mọ ìdí tó fi fi ẹ̀sùn kidnapping nígbà tó mọ̀ yìí pé àwọn ọmọ yẹn wà ní nkíà ẹ̀ ṣé o rò pé erémọdé ni kọ́ máa competition ni ṣé o mọ meaning pé a competition sí Nigerian police force ṣé o rò pé wọ́n fi ń ṣeré ni nítorí pé gbogbo nǹkan tí mo rí ó dàbí pé o kàn wà nínú bọ́ọ̀bù o kàn rò pé o kàn rò pé o ti arrive o rò pé yàn gidi kan ni o rò pé wọ́n mú ẹ̀ yíká whereas you are very unpopular you are very very unpopular tí wọ́n nǹkan tó ń jẹ́ unpopular ni, tí wọ́n bá ń pèèyàn sí nǹkan burúkú tíjọba ń wáyàn tí wọ́n ń wáyàn fún blackmail tó ń wáyàn fún màláyìn tó ń wáyàn fún fraud tó ń wáyàn fún attempted murder tó ń wáyàn fún homicide ìyẹn ló máa ń jẹ́ kí èèyàn wà unpopular o rò pé òun popular sí i torí mo gbọ́ pé wọ́n sọ pé sọ pé ìpolówó tí wọn kò sanwó fún wọn polówó ẹni wọn polówó ẹ ah, ọlọ́run má jẹ́ kémi ró kìkì burúkú o hmm, èmi ò fóru irú òkìkí tí wọ́n rí yìí tó joyè níjọ́ sátọ̀dé tó jẹ́ pọ́jọ́ sunday wọ́n declare wanted èmi ò fẹ́ rú òkìkí yẹn o ẹni tó bá fẹ́ rú òkìkí yẹn kó lọ sórí péjì ẹ̀ kó má dúró bí o torí àwa táwa bí olóríire ni wá àwọn ò fẹ́ rú òkìkí burúkú bẹ́ẹ̀ yẹn àwọn ò fẹ́ òkìkí kájọyè níjọ́ sátọ̀dé kó díjọ́ sọ́ndé kan máa wá wa kiri títí di wákàtí àti ọ̀wọ̀ ìkọ́ṣìgbè wanted sórí wa ká wá máa sá kìràkìtà ká máa sá kìtìkìtì ká máa sáré káàkiri ṣé wọn náà rí bó ṣe ń rí orí bó ṣe ń rí orí bó ṣe ń rí pé ẹgbẹ̀rún sàmú ẹ kò lè sá lọ́wọ́ mo wá fi gbogbo ayé òfin mọ òfin mọ ẹni tó mọ ó fi mọ ẹni tó mọ ọba ó fi mọ ẹni tó mọ joyè wọn àwọn tí tó jẹ́ pé wọ́n joyè. that you give this morning. Uh, did you return it back to me. I give um, Sijo to return it back. He, he didn't. Where did he put it? I don't know. uh, <gasps> just check check the bathroom there. There are some boxes. Yeah. If you don't see, just take Pro Shield. Find a box that has a Pro Shield in it. à ń wá Bobby J ẹ bá mi pé Bobby J sí bíbá yìí Monica More how are you ẹ jọ nítorí Ọlọ́run àníṣẹ́ nǹkan tí àwa ń sọ ni pé kí ni ìdí tó fi purọ́ mọ́ Tolú lọ pé ọlọ́wọ́ síbí ipe òun ló jí àwọn ọmọ gbé kí ni nǹkan tó tiẹ̀ jẹ́ pé o rò ní orí ẹ láti sọ wípé èèyàn kan jí ọmọ gbé láti wá kọ sí petition ni pé èèyàn kan jí ọmọ gbé kí ni ìdí ṣé o ti ń rò yí pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí folúṣọ́ ni tó fi ń sọ wípé tó fi lè lọ competition nítorí gbogbo nǹkan tó máa ń ṣe ẹ́ ní pé ká ká pẹ́pẹ́ ká ká ká rò pé èmi mo tó báyìí èmi ni mo ṣe báyìí tó you know I really don't know yí pé o ti. Hmm ò pariwo charity àwọn èèyàn sọ pé o ṣe nǹkan sílùú ṣé o tí ṣe nǹkan tó kò kú foundation ni Dorcas Adeyinka Empowerment Foundation have you done one over one hundred of what Koku Foundation has done in Nigeria Koku Foundation has not even extend, ex extended its tentacles to Ibadan, to Oyo State. He can he has not even done what over 100 of Lagos State. Talk less of you that you just have your NGO yesterday. That your NGO is just registered last year, 2023. And you are boastful that you have done a lot. What have you done? Sadiq Shino, how are you? What have you done? and people have the infantry to tell you not to go to Nigerian police. You are so disrespectful of the law and order of Nigeria. And yet, you want to use other people's connection to bring shame and honor to those people that you want to use their connection because Nigerian police force is a reckon to be is a force to be reckoned with. They are not tack tacky as you and all your courts. Dr. Adeyinka. What are the professions of your godmother and your godfather that they think they can pull the Nigerian police force down? Nobody is above the law. Nobody is above the law. in Nigeria. And this is a wake up call for all of us that think we know somebody and that we can pé a lè tọ́jú a lè tọ́jú àwọn ọlọ́pàá mọ́lẹ̀ àwọn ọlọ́pàá ti dúró wọ́n ti dúró wọ́n ti dìde ṣán wọn ò sọ pé àwọn tí mú ẹ fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ẹ lọ́wọ́ wọn ò kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ẹ lẹ́sẹ̀ wọ́n ní kó wá sọ tẹnu ẹni nọ́mbà n tó fi sọ yìí pé tó fi purọ́ mọ́ Tolúlọpẹ́ ọlọ́wọ́ síbí ipe ó ọmọ gbé. secondly nǹkan tó jẹ́ wípé o ṣe lọ gbé àwọn ìyá àbejì tó ṣe lọ dá wọn padà síbi tí èèyàn kankan ò mọ̀ unknown destination. thirdly what is your involvement and what do you know about the demise of Folusho ìyá Yes, Monica Mori, if Nigerian police force allow this girl to ridicule them, well, it's up to them. Exactly. Adani Magbagbe, how are you? God bless you. What we're talking about here is that where are the Ibejis? Where are the twins? And why are you still running kitty kitty kata kata? away from the police force. I want to believe that you have been there. Because the police will not say, ah, ó ti dé o, ìwọ náà ò dẹ̀ ní gbé rẹ̀ sọ pé, mo ti dé police so torí ìgbà go to one, ìgbà to one, to one, to one. Move account eh? To wọ́n, tí wọ́n, tí wọ́n freeze ẹ̀. Nọ́tọ̀ntì tó fẹ́ wá tọrọ owó twenty million tó fẹ́ wá tọrọ tó fẹ́ fi ṣe toyè ló tó ṣe sọ fún wa pé ah wọ́n freeze account ẹ̀ òun ló ṣe ń tọrọ owó o you know what Dorcas Adéyínká ilẹ̀ ti mọ́ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ ìwọ náà ti rí tó bá ní pé kán lọ pé bó ṣe ń rí wá bó ṣe ń rí òun gangan ló rí yìí if she's there, she will be detained and she can't go home. I believe so. Um, but she, she might be detained. She might not be detained. Tó bá jẹ́ pé They might grant her bail immediately. She pé ó máa mú ni? So lawyer ilé bail ẹ̀. You understand? Ó dẹ̀ lè máa lọlé because firstly, wọn ò tí ì sọ pé nǹkan báyìí lè ṣe é. Wọ́n ní kó regarding the kidnapping of the twins n tó mọ̀ ń pa ẹ̀ torí òun ló allege pé àwọn kan ló kidnap twins ẹ̀ eh, ló kidnap ìyá ìyá àbèjì àtàwọn family àtàwọn twins yẹn secondly ikú tó pa ìyá àbèjì kí ló mọ̀ ń pa ẹ̀ and she's running her bail condition won't be easy ma bẹ́ẹ̀ ni her bail condition won't be easy but ṣe ọ̀pẹ́ ìyá olówó ẹ̀ lémi gbọ́ wọ́n bá ní kókó lé mẹ́wàá sílẹ̀ gan ní lẹ́kì àwọn pé ìyá olówó ìyá olówó mà lówó gan ìyá olówó mà lówó gan ó mà nílé káàkiri gbogbo nàìjíríà agbèwé lẹ́lé wọn lẹ̀ ni ẹ mọ̀ pé àwọn yẹn àwọn yẹn gangan ló ní fracas òun àtọ̀rẹ́ ẹ̀ òun àtọ̀rẹ́ ẹ̀ ọmọ iléṣà tó joyè nífẹ̀ẹ́ òun àtọ̀rẹ́ ẹ̀ ọmọ iléṣà tó joyè ń fẹ́ àwọn méjèèjì yẹn náà ni àwọn méjèèjì yẹn náà rán kìtìkìtì tó rán kàtàkàtà tó lọ báwọn ọba tó lọ bá gbogbo àwọn ládéládé tó lọ báwọn líjòyè líjòyè pé kán gbà wọ́n o mo rò pé wọ́n lè wọ́n sọ táwọn làwọn ní nàìjíríà ni bọ́mọ yẹn ṣe máa ń buragado bó ṣe ń buragado bó ṣe bó ṣe máa ṣẹ̀yìn tó máa kẹ́yìn kò tó máa kó ẹ̀yìn kò tó máa kẹ́yìn kò tó máa tó máa tó máa máa fọ́ fátá I want to thank everyone and single one of you for donating, for ṣẹgbẹ́, tá a máa ṣọ̀run fìrìgàgà, tá a máa ṣọ̀run fìrìgàgà, ọ̀run tí yóò sì ti wọlé. Èkó ẹ̀rìn, Nàìjíríà náà ń pebi tó o. Nàìjíríà náà ń pebi tó wà yẹn. Níbi tí ó wà yẹn ló ń jẹ́ pé nígbà táwọn kan bá sọ pé àwọn máa gbà ẹ́ lẹ̀, àwọn kan máa dúró ṣán pé kò sáyè, àní pé kò sọ tẹnu tó purọ́ mọ́ odidi èèyàn yí pé ó jí ọmọ gbé tó jọmọ yẹn àwọn fámìlì yẹn dẹ̀ wà ní kíá ẹ as of the time to competition yẹn ṣé eré lo rò pé nàìjíríà jẹ ni o rò pé nàìjíríà jẹ nǹkan tó ń mú ṣeré writing a petition against somebody and lying lying in the petition nǹkan tí ò ṣẹlẹ̀ tó ló ṣẹlẹ̀ tó lè jẹ́ pé ìkí ẹ̀ làwọn ọmọ yẹn wà who taught you that ta ló ní kó lọ ṣe. all we are saying is justice for Ìyá justice for the vulnerable all NGOs including my own NGO this will this will serve as a lesson for everybody. For everybody. When you are doing your thing, just do your thing. Don't come and be doing pepper them. àìmọye NGOs tó wà ni Nigeria. tá àti ẹ̀gbórúkọ wọn tọ́dẹ̀ ń ṣe gudugudu méje ya mẹ́fà àwa ò gbórúkọ wọn ni orúkọ wọn wa níbi tó ti to to tó wà sí tí wọ́n kọ́ community tí wọ́n ń kó àwọn ọmọ tí wọ́n oríṣiríṣi tí wọ́n bá àwọn ọmọ tí wọ́n ṣe mọ́ tó ń sọ no to drugs no to illegalism no to thugs tí wọ́n dẹ̀ ń train àwọn ọmọ after school tó máa máa gbá bọ́ọ̀lù ní èyí tó máa kọrin ní èyí tó jẹ́ pé ó máa dáǹsì ní tó jẹ́ pé ayé wọn á wúlò ní it's not about going to uh, máa pín oúnjẹ ráìsì kóńgò kan ráìsì kan agolo méjì méjì agolo mẹ́ta mẹ́ta káàkiri no how are you prince ní yòòyè wọlé ah, your dance step ti fẹ́ da gbogbo facebook rú náà kí ló ń ṣẹlẹ̀ irú ijó wo ah, ijó àná yẹn lágbára o ijó tẹjó lánàá yan ń ké gbogbo ara lóró yíyan ìyá ò gbọ́dọ̀ gbọ́ ẹ bàbá ò gbọ́dọ̀ gbọ́ ẹ yànkè yànkè yànkè ijó yẹn lágbára ijó yẹn lágbára everybody loved it continue your stride yeah the african day in dublin kudos to you the organizer, organizers of the program, well done to you. What we are saying on this platform today is justice for Iyabeji and where are Folution's twins? Where are Folution's twins? And why did you allege or lied on Tolulope Olowo Shibi that she kidnapped? Do you know the gravity of the word kidnapping. Do you know the gravity of the word kidnapping? Téèyàn máa wá dúró tó máa dúró sórí internet tí wàá máa mà láì tí wàá máa blackmail orúkọ èèyàn. Whereas you know the whereabouts of the of those uh, of those family. And you lied, you petitioned the Nigerian police, you lied under oath. that this person kó bá wá jẹ́ pé tolú lọ pé ọlọ́wọ́ síbi ọmọ kò lé nìyàn ní kọ́ á ti wà ní gálò àìmọ́rú wọn tó wà ní àgọ́ ọlọ́pàá orí yéye ló mògùn ta ìṣẹ́ ló pọ̀. Dorkas Adéyínká orí yéye ló mògùn ta ìṣẹ́ ló pọ̀ ó fẹ́ dídì ti ọ̀ràn sí tolú lọ pé ọlọ́wọ́ síbi àti tolú lọ pé ọmọlára gàbà ybo yèyé bẹ́wàjí ọ̀kì ó fẹ́ ti ọ̀rọ̀ sí wọn lọ́rùn ó mọ̀ wípé tó bá ti indict Tolúlọpọ̀ lọ́wọ́ síbí definitely NGO ybo òun lòún indict yẹn òun lòún sẹ́pọ̀ kidnap yẹn ìwọ fẹ́ ba yé NGO ẹlòmíì jẹ́ ọlọ́run dẹ̀ turn kìnìyàn around tó jẹ́ pé ìwọ ni gbogbo ayé wa rí gẹ́gẹ́ bí olùbíkúlùbẹ́ wọ́n ní kò lọ dáhùn lágọ̀ ọlọ́pàá reason to fi kọ petition why did you lie in your petition and why did you lie to the police whereas those family especially those twins are in your custody as of that time that you allege that Tolulope Olowo be kidnapped those children where you know and you know the truth that she did not know anything about those children and those children which are the twins are under your own care at that time dorcas adeyinka why did you do that why did you do that ntoni ko why explain nìyẹn all because some people some unscrupulous people with their money using their money wọ́n fowó yẹn bà ẹ́ jẹ́ wọ́n fowó yẹn dí ẹ lẹ́nu o lè lè fẹ́ máa sọ̀rọ̀ fẹ́ máa pa o mọ̀ pé òtítọ́ ló máa lékè irọ́ justice for ìyá àbèjì ikú tó pa ìyá àbèjì wọ́n fẹ́ mọ involvement ẹ̀ ń bẹ̀ ibi tó tọ́jú ẹ̀ dé ibi tó ti release ẹ̀ fáwọn ìjọba padà pé mi ò lè tọ́jú wọn mọ́ o ẹ gbà o bùkátà tẹ kó sí mi lọ́rùn mi ìlè tọ́jú wọn wọn ibi tó rìlíìsì wọn sí ẹni tó bẹ́ẹ̀ gbé wọn lọ síbẹ̀ time tẹ gbé wọn lọ síbẹ̀ ṣébi tó o ti rí wọn nìyẹn why did you take them to one village or one hamlet ṣébi tó o ti rí wọn nìyẹn ṣébi tó o ti gbà wọn nìyẹn ibi tó o gbé wọn lọ yẹn wọ́n fẹ́ mọ reason tó lọ já wọn sílẹ̀ ní bus stop tí ò ṣe bus stop wọn n tá à ń sọ nìyẹn àti pé bo làwọn ọmọ ìbejì wà lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tá à ń bi ẹ léèrè nìyẹn kò kò kò ìbéèrè ò fàjà n tó bá mọ̀ ló máa sọ kí ló wáá fa sáré kiri àlọ́ ń pe ládéládé aláǹsá bá godmother kínní aláǹsá bá ọmọléṣà tó joyè nífẹ̀ẹ́ tó joyè nífẹ̀ẹ́ tó ń wọ aṣọ funfun káàkiri tó yẹ pé láti ìjọ tó ti joyè báyìí aṣọ funfun gan ti ń pa kájà obìnrin ń pa kájà tó fa ń sáré kiri tó ń sáré kìtàkìtà tó ń sáré káàkiri torí pé o ti lọ sí birthday Ìbà Gani Adams o ti wá rò pé yàn gidi kan ni ẹ ṣe gbogbo àwọn tó wà ń bẹ yẹn báyìí wá ni ni àwọn ní Nàìjíríà Ìbà gan Ìbà Gani Adams gan wọn ibà Gani Adams gan àwọn gan rọra tẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ibi tí ò yẹ kó ti sọ̀rọ̀ wọn ń sọ̀rọ̀ ńbẹ̀ ibi tí ò yẹ kó lọ wọn ń lọ ńbẹ̀ wọ́n ń tẹ gẹ́gẹ́ ni torí o san four hundred thousand o ti mọ gbogbo ayé. Ah, ìyá ẹ tó ní pé ìwọ ọmọ òun ó máa ṣí radio station ọmọ òun máa ṣe pé when a vision is for an appointed time a vision according to the Bible is for an appointed time hardly will you see a vision that will run the course of a lifetime. Dọ́kà Sàdéyínká o ní out of tms èló ló fi dálẹ̀ gbé ló ní gbohùngbohùn ẹ ṣó o ní speaker ní out of tms wo ohun tó dá sínú ayé ẹ wo nǹkan tó fi sínú ayé ẹ wo irúgbìn búburú tó gbìn sínú ayé ẹ kò sẹ́ni tó bá dòwò pọ̀ rí kò sẹ́ni tó àfi tó bá tètè sá àwọn tó sá. tí ò bá jẹ́ wípé Tolú lọ pé ọmọ ọmọ olówó gábà ó gún ẹ jáde kúrò nínú tíìmẹ̀ wá àti ẹ lè má gbọ́ orúkọ ẹni tó ń jẹ́ Tolú lọ pé gábà mọ́ torí pé gbogbo àwọn tó jẹ́ wípé ò bá rìn wọn ò bá rìnrìn àjò ayé wọn kó tọwọ́ bọ inú ayé wọn lójú báyìí gbogbo wọn pátá ni wọ́n ń rí nǹkan kan ìṣubú ìjákulẹ̀ kan nínú ayé wọn ká bani láyé jẹ́ ká di ọ̀tẹ̀ mọ́ni ká purọ́ mọ́ni ká tako ní irú tó ṣe fún Tolúlọpẹ́ ọlọ́wọ́ síbí òun ní tó mọ̀ ọ́ ṣe. báyìí ò mọ̀ bó ṣe máa rìn ẹni bíbélì sọ pé ègbé ni fún ẹni tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. nàìjíríà náà ń pebi tó wà yẹn èèyàn kan ló ní nàìjíríà ò gbọ́ ni nàìjíríà yìí ti gbogbo wa ni kò gbúdọ̀ bàjẹ́ kò bàjẹ́ láyé olúgbọ́n kò bàjẹ́ láyé àrẹ̀sà kò ní bàjẹ́ láyé tinubu. Ah. Life goes on. Keep on going on life goes on keep on going on life goes on sórí pé íńtánẹ́ẹ̀tì ò dúró nítorí tiẹ̀ a sì ń ṣe ṣóò lójoojúmọ́ a sì ń sọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ náà máa ń fọgbọ́n ṣe gbogbo nǹkan ni ṣùgbọ́n torí pé ojú ọmọ kékeré tí àyà kù ẹ́ ọmọ thirty nine ó tí ì fọ́ọ̀tì gan-an o ò tí ì fọ́ọ̀tì o kàn ń pèrè ẹ̀ nítorí òní kọ́ ló ti ń pèrè ẹ̀ ń fọ́ọ̀tì àti bíi three years ago ló ti pèrè ẹ̀ ń fọ́ọ̀tì mo ọjọ́ tó lọ sí Turkey wa àti màmá ẹ̀ ní two thousand and twenty shortly before the COVID tí wà tí yẹ ẹ lọ tó lọ tó tó fẹ́ tra àti stock shop ẹ̀ bó ṣe pèrè ẹ̀ ń fọ́ọ̀tì nìyẹn tó ní on your fortieth birthday wà àti màmá ẹ̀ tẹ̀ wà ní Turkey life goes on sórí bílẹ̀ ayé ṣe rí báyìí tó bá ti jọmọ kékeré tó ń tọ́jú gbogbo tó jẹ́ pé gbogbo ojú mi tó ló fẹ́ máa ṣe bí ayé èèyàn yẹn ṣe máa ń rí òun láyé ẹ̀ ṣe ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Hmm.